أموالي ووفق من شاء من خلقه لاكتسابها من طريق الحلال وصرفها فيما يوجب رضا الكبير المتعال وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ذو العظمة والإجلال وأشهد أن محمدا عبده ورسوله المبعوث رحمة للعالمين والمبعوث بأكمل الشرائع وأفضل الاتصال صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم لا بين فيه ولا خلال وسلم تسليما كثيرا أما بعد أيها الناس اتقوا الله تعالى واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم عباد الله الأموال فتنة في تحصيلها فتنة في تصريفها لقد شرع الله سبحانه وتعالى وهو العليم الحكيم لعباده طرقا لتحصيلها مبنية على العدل والقصد ولا ظلم ولا تفريط ولا إفراط وشرع لعباده طرقا لتصريفها على الوجه النافع للعبد في دينه ودنياه وانقسم الناس في ذلك أشتاتا وأبعد الناس بها من اكتسبها من طريق طرقها المشروعة ثم بذلها فيما ينفعه في دينه ودنياه وأشقى الناس بها من اكتسبها على غير وجه الشرعي ثم أمسكها ثم أمسكها عن بذلها فيما ينفع أو بذلها فيما هو ضار وبين هاتين المنزلتين منازل أيها المسلمون لقد كان إخوانكم الأولون الذين ملكوا زمام الدنيا ومفاتيح الآخرة يعرفون قدر هذه الأموال فكانوا لا يحصلونها إلا عن طريق مباح ولا يصرفونها إلا في طريق نافع سلكوا في تحصيلها سبيل الورع سبيل الورع وفي تسريفها سبيل الكرم والبر المحمود كان لأبي بكر الصديق رضي الله تعالى عنه غلام فجاء يوما بشيء فأكل منه أبو بكر الصديق رضي الله تعالى عنه فقال له الغلام تدري ما هذا؟ تكهنت في الجاهلية لإنسان وما وما أحسن الكهانة ولكني خدعته فلقيني فأعطاني بذلك فهذا الذي أكلت منه فأدخل أبو بكر يده في فمه فقام كل شيء في بطنه وشرب عمر بن الخطاب رضي الله تعالى عنه لبنا فأعجبه فقال للذي سقاه من أين لك هذا؟ قال مررت بإبل الصدقة وهم على ماء فأخذت من ألبانها فأخذ عمر يده فاستقاه هكذا أيها المسلمون كان سلفنا كان سلفنا يخرجون يخرجون الحرام من بطونهم بعد أكله وهم جاهلون به حين أكلوه وما ضرهم ذلك بل ملكوا به خزائن الدنيا ومفاتيح الآخرة وكانت حياتهم طيبة وعاقبتهم حميدة أيها المسلمون الله أكبر ما أعظم الفرق بيننا وبين هؤلاء ما أعظم الفرق بين قوم يرون الحرام عيانا ويتجرؤون عليه ويأكلونه لا يبالون من أين أخذوا المال أمن حلال أم من حرام والحلال ما حل بأيديهم والطريقة المباحة للكسب ما أقبلته عليهم أهواؤهم وشهواتهم سواء سواء وافق ما في كتاب الله وسنة رسوله صلى الله عليه وسلم أم خالفا يأكلون أموال الناس بالباطل بالكذب والغش والخيانة لا يتورعون ولا ولا يتنزهون إذا إذا كانوا على الناس يستوفون وإذا كانوا هم أو وزنوهم يخسرون أيها المسلمون إن من الب... إن من البياعين من يظهر سلعة على أعلى ما يكون من الأصناف الطيبة وهي في باطنها معيبة يجعل الطيب في أعلاه والرديء في أسفلها يغش الناس بذلك ومن غش فليس من أمة محمد صلى الله عليه وسلم تبوأ منه رسول الله صلى الله عليه وسلم من البياعين من يكذب في ثمن السلعة يقول شريت السياسة بكذا أو تسام كذا وهو كاذب ويأخذ بذلك زيادة في الثمن لكنها تمحق بركته ويأكلها سخطا ومن المستأجرين من لا يوفي الأجير حقه يأتي الأجير يأتي الأجير فيعمل عنده العمل ولكنه يماطله بالأجر أو بالأجرة ولقد قال النبي صلى الله عليه وسلم أعطوا الأجر أجره قبل أن يجف عرقه وقال صلى الله عليه وسلم قتل الغني ظلم ومن الفجراء من لا يعطي العمل حقه يتآخر في بدء العمل ثم يعمل ببطء وتأن وتأخر كأنما يساق سوقا سوقا وهو يريد أجرته كاملة كيف تريد الأجرة كاملة وأنت لا تعمل العمل كاملا أليس هذا من الظلم أليس هذا من أكل من أكل المال بالباطل إن أجيرا كهذا لا يستحق لا يستحق في دين الله سبحانه وتعالى من أجرته إلا بمقدار عمله وما زاد من الأجرة فحرام عليه واتقوا الله أيها المسلمون وعاملوا الناس بالعدل عاملوهم بما تحبون أن يعاملوكم به حللوا مكاسبكم اجعلوها غنيمة لكم تعينكم على طاعة الله لا تجعلوها غرما أو غرما عليكم وتنقذوا بركتها وتستحقوا عقوبة الله سبحانه وتعالى وفي الحديث لا يكسب عبد مالا من حرام فيتصدق به ويقبل منه ويبارك له فيه ولا يتركه خلف ظهره إلا كان ذاته إلى النار إن الله لا يمحو السيء بالسيء ولكن يمحو السيء بالحسن إن الخبيث لا يمحو الخبيث إنه لن تموت نفس حتى تستكمل رزقها وأجلها فاتقوا الله وأجملوا في الطلب يقول الله سبحانه وتعالى ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحسبان لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون ọpẹ́ ni fún Ọlọ́run ọba ọba tó ṣe ìdára lé wa lórí pẹ̀lú àwọn ọkọ tó wà nínú àwọn dúkìá Ọlọ́run ọba yóò fi wá tó fi ṣe kóńgẹ́ nínú àwọn ẹ̀dá rẹ̀ àwọn ẹ̀dá kan tí wọn ṣe kóńgẹ́ láti rí àwọn dúkìá yìí kójọ lọ́nà tọjú ọ̀nà kàdáàdì àti láti ná láti lò ó tọ́nà aláàbí tọ́nà ọba ìlẹ̀kẹ̀ ọ̀la ń fẹ́. bákan náà wọ́n máa ná owó ìdílé nǹkan tó ti gé yọ sọ ìyọnu ọlọ́wọ́n bá ọba tọ́gbà ọba tó tóbi nì yọ sọ di ẹ̀tọ́ lé wọn lórí. mo jẹ́rìí pé kò sí ẹnìkan tí ìjọ ti sọ́sí lódodo àgbẹ̀mọ́ subhanahu wa ta'ala ọlọ́wọ́n ọba ìlú ọba tóbi títóbi àti bí bàbàrà mo jẹ́rìí pé dáadáa ẹgbẹ́ Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rú sọ ọlọ́wọ́n ọba ní í ṣe òṣìṣẹ́ rẹ̀ ọlọ́run ọba ìlẹ́jọ́ láti tún pé dìde pẹ̀lú ètò òfin lọ́lá jù nínú àwọn ìwà abọ́lá ìwà rere ọlọ́run bá wa kí àwọn ìbínú àtàwọn ará rere àwọn sọ̀hábà rẹ̀ tó wọ òkèlè lánàá rẹ̀ pẹ̀lú ìlànà tí ó fi sílẹ̀ fún wa títí tó fi dọjọ́ àlùfíàmà lẹ́yìn náà gbogbo àti ajẹ́yìn ẹni kápáyà ọlọ́run ọba tí ọlá rẹ̀ dájú lọ láti lọ mọ̀ pé dájú àwọn dúkìá wa tá a ní àwọn àbí ọlọ́wọ́n bá àwọn arísìkí tọ́lọ́n ti fún wa àwọn ọmọ tọ́lọ́n ti fún wa ọlọ́wọ́n ti wọn ní fìtínà fún wa àwọn ìyàwó wa àti àwọn títí àwọn ikú náà ọlọ́dà fún wọn ní fìtínà fún wa ọlọ́dà fún ṣe wọ́n ní sábàbí oríire fún wa ẹni tó sàwọn náà ní sábàbí oríire fáwọn náà gbogbo àti àjọ ti ọlọ́run dáadájú àwọn dúkìá ti bẹ lọ́dọ̀ wa sáré yìí ọjẹ́ fìtínà fìtínà lọ́jẹ́ nípa wíwá rẹ̀ ọ̀nà tó ń kájú gbogbo àwa dúkìá láyé tá a wà níbàyí ọ̀nà táwọn míì jẹ́ fìtínà bákan náà níbi táwọn èèyàn tó ń ná sí àwọn bá sì ń tó ń ná sí ọ̀nà fitna àti kíkójọ àti níná méjèèjì ọlọ́run ti ṣe àdánwò fún gbogbo àwa tá a jẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni ọlọ́run bá wá bí ọlá rẹ̀ gbẹ́bí lọ ọmọ onímọ̀ ọmọ ọ̀jọ̀gbọ́n ti gbé gbogbo nǹkan báyìí sọ yẹ ọlọ́run ọba ilé kẹrẹ ti fi lófin fún àwa tá a jẹ́rú rẹ̀ àwọn ọ̀nà kan tó ti kọ́ jẹ́ ọ̀nà tó dára láti fi rí àrìsìkì àwọn ọ̀nà wọ̀nyí ọlọ́run ọba ilé kẹrẹ máa lórí déédéé àti ìsàbẹ̀yù ìsàbẹ̀tò nínú ọ̀nà náà tọ́nà ọba ìdíje ọlọ́làkalẹ̀ fún wa láti máa wá lùdìkì bákan náà ọlọ́wọ́n ọba ìdíje ọlá ó tún wá làkalẹ̀ fún àwọn tá a jẹ́rù rẹ̀ àwọn ọ̀nà míì tó ti gbé ìgbẹ́ láti máa ná àwọn owó ìdí táàmù náà tí ojú pọ̀nà tí ó fi ṣe wá láǹfààní tí ó fi wúlò fún wa nínú ẹ̀sìn wa bákan náà tí ó fi wúlò fún wa nínú ayé wa dàbẹ̀ líra yìí àwọn èèyàn wá pín sí onírànà wọn pín sí ẹ̀ka tó pọ̀ níbi ọ̀nà tá a gbà kówó jọ àti ọ̀nà tá a gbà máa ń ná owó sí. ẹni tó fi ń torí rẹ̀ nínú àwọn ènìyàn pẹ̀lú ojú ọ̀nà yìí òun náà lẹ́nu tó ṣe kí wọ́n bá kó owó rẹ̀ jọ ní àwọn ojú ọ̀nà tó ní bá fọ́sí ìlànà tòmí ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́sìn ọlá lẹ́yìn tó gba ọ̀nà tó dáa kówó jọ tán ó tún wá ná owó náà níbi nǹkan tó ṣe pé ọlọ́run ọba fẹ́ tí ó ti láǹfààní nínú ẹ̀sìn rẹ̀ tàbí tí ó mú àǹfààní ayé wa bá ẹni tó sorí ibú jù ọlọ́run kọ́lé bákan náà ó tún wá da dúkìá náà ọkà ló sọ́wọ́ rẹ̀ ọpamọ́ lẹ́ni tí ọ̀fẹ́ náà sí gbogbo omi tí ó wúlò nínú ayé àti nínú àlùkìyàmà tàbí kí ẹnu bí ìdílé fẹ́ náà ṣùgbọ́n pàtó fẹ́ náà ibi tí ọ̀nà sí ojú ọ̀nà ìlera ojú ọ̀nà tí ọ̀dà tọ́lọ́wọ́n ọba ìlú ìfẹ́ ọlọ́ọ̀fẹ́ tọ́lọ́wọ́n ọ̀yọ́nú sí òun náà ni ó sọ̀rọ̀ ọmọ anábìkí àná sí láàárín àwọn tí wọ́n ná ní ìpele àkọ́kọ́ àtàwọn ẹlẹ́ẹ̀kejì àwọn oríṣiríṣi ipò tó wà bẹ́ẹ̀ lọ́nà àwọn ọ̀tọ̀ọ̀tọ̀ táwọn èèyàn kan gbà náà owó wọn gbogbo aṣáájú mùsùlùmí dájúdájú àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ àyà wa wọ́n ti rí kọjá lọ síwájú nínú àwọn ẹni àkọ́kọ́ àwọn tí wọ́n bá nẹ́gbẹ̀ẹ́ Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn tó ti bá àwọn yìí ọlọ́wọ́n ọba ìlékè ọlápọ̀ ìkápá ìjánu ayé sí ọwọ́ wọn bákan náà àwọn kọ́kọ́rọ́ àlùkìyàmà nípa ọ̀rọ̀ dáadáa tí ó ti wà lálùkìyàmà ọlọ́wọ́n ọba ìlékè ọlọ́dún kó kópe ọ̀rọ̀ rẹ̀ fún wọn. àwọn wọ̀nyí wọ́n mọ ohun tí wọ́n ń dáǹpẹ́ ní dúkìá wọ́n mọ bó ṣe pàtàkì tó àti bó ṣe yẹpẹrẹ tó bákan náà àwọn wọ̀nyí wọ́n jẹ́ tó ṣe pé wọn ò ní wá dúkìá kankan nílé ayé yìí àyàfi fún orí kí ojú ọ̀nà tó tọ́ ọgọ́fì ẹ̀sìn ọlọ́run ọba mu náà ni wọ́n gbà wá owó wọn àtàwọn dúkìá wọn bákan náà àwọn òṣèré náà àfikọ́jẹ́ bí ọ̀nà tó tún níbàámu tí ó wúlò tí ó sáǹfààní òun náà ni wọ́n tún ná àwọn dúkìá wọn sí. àwọn wọ̀nyí wọ́n sọ ojú ọ̀nà láti fi wá dúkìá wọn ojú ọ̀nà ẹ̀sà kì í ṣe gbogbo òwò pátá ni wọ́n lè ṣe kì í ṣe gbogbo sẹ́ni wọ́n ń ṣe àtẹ̀tọ́jẹ́ haram àtẹ̀tọ́jẹ́ halal kì í ṣe méjèèjì wọ́n ń ṣe papọ̀ wọ́n tẹ̀sà níbi ìṣẹ̀ṣẹ̀ wọn àjẹpẹ́ ọ̀nà tí wọ́n gbà tán fi wá owó ọ̀nà ẹ̀sà ni wọ́n wo àwọn tọ́lọ̀ wọn bá fẹ́ tọ́lọ̀ yọnu sí nínú iṣẹ́ òun náà ni wọ́n ti san fi gbó àwọn owó wọn jọ bákan náà nígbà tí wọ́n ti fún owó jọ náà ojú ọ̀nà tí wọ́n lò láti fi ná owó òun náà ni ìtọrẹ ìmáa náwó ètò tó kó níbàámu sí òfin ẹ̀sìn ọlọ́run ọba ìrìnkì ọ̀la àfáwọn Abubakar Siddiq rọ́ọ̀dì aláwọ̀ sọ̀rọ̀ àni olójú ayé rẹ̀ wọ́n láwọn àfáwọn Abubakar Siddiq ó ọba gbé kínní kan wá lọ́jọ́ kan lọ́ba gbé fún àfàwọ̀ Abubakar ṣèṣe sọ̀rọ̀ ní ọmọ òjò rẹ̀ àfàwọ̀ Abubakar jẹ nínú ìdógbé wáyé nígbà tó wá jẹ tán bẹ́ẹ̀ ni arákùnrin ọmọ ọmọ ọ̀dọ́ rẹ̀ yìí ó wá sọ pé eré ọ̀gá mi ìlú olówó mi ǹjẹ́ òjì ẹ̀ béèrè pé mo mo tẹ̀ ti rí ní mo gbé wá tó jẹ yìí tọ́ ọmọdé mo ti rí ó ní ọmọ ibi tí mo ti rí pé arákùnrin kan bẹ tó ṣe pé ńgbà tí mo wà tẹ́lẹ̀ rí mo ti dá gbígbá fún un mo dá bá fún mo dá gbígbá fún tá a bá ti ń sọ̀rọ̀ dá gbígbá ẹ má jẹ́ ká tètè máa ṣe èméjì pé ètò ọ̀nà ti lọ́dọ̀ àfọ ayàtọ̀ rárá o èyí táwọn aláwo ń ṣe àwọn ọlọ́pẹ̀lẹ̀ tí wọ́n gbé jalẹ̀ ẹnìdínlógún tí wọ́n ń ṣe kọ̀ yàtọ̀ sí àbá àti ìtẹ̀yà ni wọ́n yàtọ̀ síra wọn lágbègbè yẹn torí ẹnì kíní kejì ń sọ fún òun kan tí ó ṣẹlẹ̀ lọ́la ọlọ́run ọba ìlẹ̀kẹ́ alálùkù máa kọ̀kọ̀ òun arákùnrin tí mo wá dá gbígbá fún jọ́nà lọ kí n tó dọ́dọ̀ rẹ bọ́kàn dá gbígbá fún lásán ni kò sí kẹta tí mo máa nù rẹ̀ tẹ̀mọ̀ pé lè ní àdójú pọ̀ nínú àwùjọ ọ̀ràn méjì ọ̀ràn àkọ́kọ́ ni kọ́dá gbígbá ẹlẹ́ẹ̀kejì ni pé kò tó máa gbígbá náà dá o bọ́ máa gbígbá dá nínú nínú òfin ẹ̀sìn ọlọ́wọ́ bá ìlẹ́jọ́ èèwọ̀ ni kọ́dá gbígbá fún yàn yẹn ni pé kó dífá fún yàn tàbí kọ́ gbogbo àwọn eléyìí òfin ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́sìn ọlá ti fọ́ gẹ́gẹ́ bí àwọn ẹ̀rí tó pọ̀ ti bẹnu Al-Qur'ani Al-Karim gẹ́gẹ́ bí àwọn ẹ̀rí tó pọ̀ ti bẹnu sunna Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam torí pé ìmọ̀ nàgàwó kọ̀kọ́ ni kò sẹ́nìkan tó ti máa kọ̀ àfi ọlọ́run ọba ti ọlá rẹ̀ ga jùlọ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam onídàá ogóńdó àìlẹ́kùnlùkọ́ ìbá ọlọ́run nìkan sọ fún wa nínú ayé Al-Qur'an pé ó ní ogóńdó àìlẹ́kùnlùkọ́ ìbá sọ fún wa pé tí wà lẹ́nu sọ́nà bá máa kọ̀rọ̀ ni lẹ́sẹ̀ sọ́ọ̀tù mi nà lọ́kọ̀ ìrì ìrì ànẹ́bì sọ fún wa pé tí ń bá máa kọ̀kọ̀ tí wọ́n bá máa kọ̀rọ̀ ni ìwọ lọ bá pọ̀ lóore púpọ̀ èmi ní bá pọ̀ lóore nu yín wọ̀ máa ma sani ẹ̀sùn aburú kan ìbá ti ti tẹ̀lẹ̀ sí mi ṣé kọ̀rọ̀ sanabi ìwọ wà á mà sallallahu alaihi wasallam tí wọ́n lọ́wọ́ wá sí yàgà rẹ̀ fún kọ̀rọ̀ táwọn màláìkà náà mà kọ̀rọ̀ táwọn anabi ọlọ́run àdéhùn sọlá tó sọlá tí wọ́n mà tí wọ́n kọjá gírẹ́rẹ́ tí wọn mọ anabi ibrahim alayhi salam nígbà tí àwọn màláíkà wọlé sọ́dọ̀ rẹ̀ kọmọ pé àwọn màláíkà ni ó ti lọ ń dání kò ní ìwúlẹ̀ sí kí ni o kò ní ìwúlẹ̀ lọ pẹran fún wa kódà ń bá àwọn wọlé fún kọ́ọ̀lù ní ọlọ́nkọ́ máa bá ẹni ẹ̀ máa o ọlọ́nkọ́ máa bẹ́yìn náà a mọ̀ yín subhanallah yakubu alayhi salam òun máa kọ̀rọ̀ tọ́ba máa kọ̀rọ̀ ni kò ní sunkún títí lórí yusuf ìtọ́jú rẹ̀ fi funfun ọyọ kọ́kọ́ sọ fún wa ni pé èyí tẹ́ ẹ̀ máa kẹ́kọ̀ọ́ máa ní bẹ́ẹ̀ dẹni ńlá ó ti dẹni òkìtì bẹ́ẹ̀ ìbá ti sọ fún wọn ṣùgbọ́n kò mọ̀ tọ́ba mọ̀ ní ìbá ti bẹ́ẹ̀. àlìjànú fúnra ara rẹ̀ náà àwọn àlìjànú nígbà tí àlejò Sùlẹ̀mánì ti kú tó ti pẹ́ wọn ọ̀mọ̀ fálejò Sùlẹ̀mánì ti kú wọ́n rò pé ń wo àwọn níbi sẹ́tà wọn ṣe wọ́n ti wá ṣiṣẹ́ lọ láì mọ iye oṣù wọn ti ṣiṣẹ́ lọ lẹ́yìn ó wò pé ọ̀gá nímọ̀ ń wò wá ní ọmọ yíra padà ẹja mọ̀ àwọn àlejò ló tó hàn tí wọn pé á káká ọba mọ ìmọ̀ àkọ́kọ́ pé Suleiman ti kú ni àwọn ọba ti àwọn ọba ti pẹ́ nínú ìyà yẹpẹrẹ táwọn fi jẹra àwọn táwọn wá ń kọ́lé fúnrọ kalẹ̀ táwọn ń kọ́lé fúnmìkò kalẹ̀ ṣé gbogbo táwọn wọ̀nyí ọmọ wọn wá bẹ fọtò yẹ fọ ọmọ tọba jẹ àbá kan tó níwọ lọ yẹ nǹkan wò fún yàn adágbègbà ni ọ awo ló ń ṣe irú nǹkan báyìí tó sì mọ sáyẹn kan kò nínú sàìsì sínú kó nínú Islam yóò gbé yẹn sẹ́yìn ìsìlámù ni torí pé irú ẹni bẹ́ẹ̀ bọ́lọ̀ ti fa fàyè pé ọ̀rọ̀ tọ́lọ̀ wọn bá mà òun náà máa rú rẹ̀ gbogbo àwọn bàbá tí wọ́n ti jẹ onílàákà ìtàn tí ó lóye nínú àwùjọ tọ́rọ̀ bá tẹlẹ̀ tẹnìkan sì yanràn tẹnìkan ń ní àmọ́lá sálọ́ mẹ́yìn ọ̀la kò sẹ́ni tó máa ń tí ọ̀sẹ̀lẹ̀ lọ́la torí ẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ́ ṣe mọ́tòmọ́tò láwọn èèyàn lórí mọ́ fi owó ìṣèyànnà lórí àwọn èèyàn ẹni tí ò ní lónìí ó lè ní lọ́la àwọn bàbá wò subhanallah bóòlù ti wá rọrùn kí wọ́n á máa dífàkọ láàfáà ní ọ́ wọ́n á ń gbé tẹ̀sùbà ọ̀kájọ ni wọ́n máa mú kan bẹ̀ tàbọ̀ wá pé èèpẹ̀ síwájú lọ́wọ́ fi ṣe ìjóògbè ìjóògbè ní ọ̀tẹ̀ o torí tó bá fa nǹkan tó wá ń gé tó ń gé tó ń gé tó ń gé ìjọba sẹ́kùn sálẹ̀ ó ti ní tí ọkọ̀ kalẹ̀ ìjóògbè náà ní kò sí kankan míì àwọn ẹ̀rìndínlógún ni tọ́lọ́run dákun láì ní àtẹnìkọ̀ọ̀kan kò nílẹ̀ arákùnrin sọ bẹ́ẹ̀ fún àbá àbáṣe sèdèkì rọ́dí ọlọ́ọ̀tàlá ní wípé mo dá gbígba ni nígbà nígbà tí kí n tó dọ́dọ̀ rẹ ní ìdíkì ẹ̀sùn mọ́ bí wọ́n ṣe ń dá arákùnrin yẹn egbèbirebe egbèrebe ó ti pàdé mi lójú ọ̀nà nù lọ́ba rántí bí mo ṣe dá fún jọ́kìnà nà ló fún mi ní tí mo fún ọ̀tọ̀ jẹun. subhanallah afọwọ́ abubakar sèdèkì rọ́dí ọlọ́ọ̀tàlá nígbà tó gbọ́ ilé yìí lẹ́nu ọmọ ọ̀dọ́ rẹ̀ pé ń tóun jẹ́ ìṣèlọ́jẹ́ owó tí wọ́n kó jọ dúkìá tí wọ́n kó jọ lọ́nà haram nígbàfà Abubakar ṣe ni pé ó sì ti ọwọ́ bọ ọ̀nà ọ̀fun rẹ̀ gbogbo tọ́jẹ́nu sílẹ̀ gbogbo ẹ̀ lọ́kọ̀ dálẹ̀ lọ́dí Allahu ta'ala àjò ẹ wo àwọn sẹ́lẹ̀kù wa àwọn ẹni rí síwájú nìyẹn o tẹ́ ẹ mọ̀ pé tí wọ́n bá ń sọ fáwa níṣẹ́ làwọn ọmọ sọ pé ẹni tí bọ̀ ọ̀tọ́ sí ní kékan ní haram eléyìí náà ọlọ́run ti mọ̀ pé tó ní ìmọ̀ ló dé nù Abubakar Siddiq radiyallahu ta'ala ni òsínlẹ̀ o ìṣe ló ti ọwọ́ bọ̀ ọ̀nà fún ó sì pọ̀ gbogbo ń tọ́jẹ́ nínú gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ó sì pọ̀ gbogbo ẹ̀ka rẹ̀ ìgbé a ah, eléyìí ò ní bóun dọ́dọ̀ ọlọ́run ọba ìlú ìjọba torí pé gbogbo gbogbo ẹran yìí ń tọ́ bí ilé ọ̀dàgbà látara ìwọ̀ iná ni wọ́n padà tó irú ẹni bẹ́ẹ̀ ọ̀nà dákúkọ́ la ẹ̀mí àtẹnìkọ̀ kan wa kó níbi ìwọ̀ gbogbo ọ̀nà tá à ń gbàjẹ́ tá à ń gbà mú tí ò ní bá mú sílánà ọlọ́run kọ́lọ́run kọ́ gbà kó lọ́wọ́ wa èyí tó lóore ọlọ́run ọba ìlú ìjọba kò tó rọ́pò fún wa kìí máa ṣe àfáwọn abákùnrin tètè kọ́ ọdí ọlọ́ọ̀tì ara ìwò olùkọ́ ni wọ́n lè ṣẹlẹ̀ sí i. ó tún ṣẹlẹ̀ sí àfáwọn Umar radiyallahu ta'ala anhu àfáwọn Umar tí ọlọ́wọ́n bá kọ́ bá yọrùn sí wọn. wọ́n láwọn náà mú omi wàrà kan omi wàrà yìí wọ́n wá dùn púpọ̀ ó ṣe wọ́n ló tó ṣe wọ́n ní éèmọ̀ púpọ̀ wọ́n béèrè ìgbà tí mo wá kọjá lọ mo kọjá lọ lára àwọn ràkúnmí tí wọ́n jẹ́ ràkúnmí zàká àwọn ràkúnmí yìí mo wá bá wọn lẹ́gbẹ̀ẹ́ odò níbi omi tí wọ́n mú mi nígbà tí mo rí tí wọ́n mú mi ibẹ̀ ni mo ti láǹfààní àti fún wàrà yìí tó mú bẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ fún afáwà ẹ̀mọ́ wọ́n ti yọ ọmọ ọ̀gá ẹ̀rẹ̀ ẹ̀jù wọ́n lé afáwà ẹ̀mọ́ náà bí afáwà bá pèsè ọ̀sẹ̀ kọ̀ọ̀bí ọlọ́ọ̀gá rẹ̀ ní òṣèlú ìjọ náà lọ́wọ́ òun náà ti ọwọ́ bọ̀ fún rẹ̀ títí tó fi pọ gbogbo omi wàrà tó ti kó mu nínú wàrà yẹn tí ọlọ́wọ́n bá ìrèké ọlá kó bá yọnu sáwọn tí wọ́n jẹ́ ní ìsíwájú ọlọ́wọ́n bá ìrèké ọlá kó fi ẹ̀yìn àtẹnìkan ká wá tẹ̀lé ìlànà tiwọn náà tó já lè rí ojú ọ̀nà wọn pẹ̀lú dáadáa bí gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹni rí ìsíwájú kó tẹ̀lé yẹ̀wò gbà tàjẹ́ mùsùlùmí àwọn sẹ́lẹ̀fù àwọn ẹni rí àwọn àwòkọ́ṣe tiwa ìdí tí o àwọn wọ̀nyí tọ́lọ̀ wọn fẹ́ tó dé wọ̀ níṣẹ́ ni wọ́n máa mú kó nínú ara wọn kódà lẹ́yìn ìgbà tí wọ́n ti jẹ́ tàbí lẹ́yìn ìgbà tí wọ́n ti mú tí wọn ò sì mọ̀ yí pé ọ̀nà ìwọ̀ ọ̀nà tí ò tọ́ òní wọ́n gbà tí wọ́n fi mú nǹkan táwọn ti táwọn ọmọ yẹn wá níṣẹ́ ni wọ́n ń pọ gbogbo ẹ̀ wó nínú ọ̀nà fún wọn nígbà tó jẹ́ pé wọ́n ti jẹ síwájú. bẹ́ẹ̀ sì ni jíjẹ eléyìí lè jẹ́ àwọn ẹni tó síwájú nìyẹn o àwọn tá a wí yìí tí wọ́n ṣe ní gbogbo nǹkan tá a wí yìí tó bẹ́ẹ̀ni mẹ́lẹ̀kù bíhí ọ̀zá ilẹ̀ dúníyà ọmọ pàṣẹ ìwé àtẹ̀rọ̀ tó ti bẹ́ẹ̀ wọ́n ṣe ń sáfáyé tó tó ń sì sáfún tí ọ̀tọ́ nú ayé yìí ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ̀ọ́lá ó tún kó pẹpẹ ọrọ̀ ayé ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ̀ọ́lá kò sí wọn wọ́n ń sáfáyé ayé sì ń wá bá wọn lẹ́ni tí ń fi mú gbolẹ̀ fún ọ pé ìwọ náà là ń wá àgbẹ̀lómi ìwọ náà là ń wá bákan náà ọlọ́run tó wá sí wọn lẹ́ni tí wọ́n tún ní ààbò lẹ́yìn kìyàmà wọ́n ò ní àdébá níwájú ọlọ́run ọba ìdíkẹ́ lọ́tọ́bá dẹ̀ kìyàmà látara bó ti jẹ́ pé ọlọ́run tó gbáyé fún wọn tó wọ́n tún wá bá dáadáa pàdé níwájú ọlọ́run ọba ní àlùkìyàmà ìtẹ̀lé tó ń lò láyé ìtẹ̀lé rere ni ìtẹ̀lé dáadáa ni bákan náà ìgbẹ̀yìn ayé wọn ó tún jẹ́ ìgbẹ̀yìn tó rẹwà tó gúnrégé ìgbẹ̀yìn ẹ̀yìn tó dà tó tún kí lèmi àtẹnìkan wá fi ń lo ayé lónìí Kini ni tá a tù wá ń bẹ̀ lónìí tá a wà ń bẹ̀ yìí kí ló wá bẹ́ẹ̀ gbé yìnyín àtẹnìkọ̀ kan wa lọ́la ẹ jẹ́ ká wà náà ẹ jẹ́ ká wòye o ṣíṣe sí àwọn ẹni rè síwájú yìí ṣé wọ́n ti ń lò péjẹ ayé wọn lè ní àtẹnìkọ̀ mu wá ti ń lò ó sọ́wọ́n pé bákan náà la ti ń lo àwọn kó oríire o tí ì bá ṣe bẹ́ẹ̀ tá la fẹ́ẹ́ fi tiwájọ àwọn tí wọ́n jẹ́ ni rè síwájú àwọn la bá lórí ìṣesí dáadáa báyìí káwa náà káyà tètè mú ọ̀nà wọn tẹ̀lé ó sì ń jọta fún fún wa kò sí ìjọba tó tóbi tó ọlọ́wọ́n ọba ìlú ìjọba ní gbogbo ẹ̀dá rẹ̀ ìyàtọ̀ tó tóbi ọmọ nbẹ láàrin wa o kí la fẹ́ sọ kí la fẹ́ fi tòsí wọn ti bẹ láàrin wa àtàwọn wọ̀nyí ìyàtọ̀ tí bẹ láàrin wa sínú tẹfẹtẹfẹ ìṣẹ̀jẹ̀ ara wọn rárá bó ti wù kọ́ ma torí pé àwọn wọ̀nyí ìjọkan ni wọ́n tó ṣe bí àwọn wọ̀nyẹn ìdá rí ní àwa ń di wa ní táwa wà lónìí àwa ń jẹ́ ìjọba tó ṣe é pé àárí èèwọ̀ tó kojú hàn báyìí èèwọ̀ pọ́nbélé àárí àwọn èèyàn ti ń gbójúgbóyà láti lọ síbi ìwọ̀ wọ́n sì ń jẹ́ wọn ò sì fi títà kẹ̀kẹ́ kan wọn ò páyà nípa wípé kí ọlọ́wọ́n ọba ọba tí ó tóbi jùlọ lọ́ba tiẹ̀ fẹ́ gbá wọn mú ọ̀nà wo lọ́wọ́n ọba ìlẹ́jọba fẹ́ gbá wọn mú wọn ò gbogbo àwọn nǹkan tí wọ́n wá wọ́n wá dúkìá wọn ní gbogbo ojúpọ̀nà lọ́ọ́ fi wá dúkìá ìbáàjọ́ náà halali déédéé lọ́dọ̀ wọn kódà kọjọ́ náà haram déédéé lọ́dọ̀ tiwọn ìtọ́ba bọ́ sọ́wọ́ tiwọn ni wọ́n gbà pé halali. àbá àní gẹ́gẹ́ bá a ti máa ń sọ wọ́n ní àbá ẹ̀ ń pé ká wá halali ni halali ò sí láyé mọ́ haram gan tá à ń wáyì kò tún kárí wa àtùmọ́ra wa ló wà àtàwọn èèyàn ìtọ́bọ́sọ́wọ́ àwọn èèyàn lónìí òun ni wọ́n pè ní halali wọ́n lẹ́ni dé nígbè kan ní ní haram subhanallah wọ́n tún máa pé à kí ni ẹni jíjà ọwọ́ rẹ̀ ọba jagudu akara òun náà ní pé kí kò sí déèyàn jẹ díẹ̀ tán àfọlá ọlọ́wọ́n ọba ìrètí ọ̀la torí ẹ̀ gbogbo ẹ̀ dákun ẹ̀jẹ̀ àmọ̀ ìgbé tọ́ba jẹ́ haram tí ọba fi fẹ́ kẹ́kù sí wa ẹ̀jẹ̀ àyè dànù ìtọ́ba jẹ́ halal kùtù kúkiri ma òun náà ní ẹ̀jẹ̀ tó máa wà lọ́wọ́ ìlú àtẹnukọ̀ kan wa àwọn ẹni rè síwájú báwọn ṣe rí ìyẹn o àwa wa ń fojú lẹ̀ láti máa wá gbogbo tọ́jẹ́ mọ́ haram láti máa lò ó luto ọ̀pọ̀ káàkiri nínú àwùjọ lónìí sẹ́ẹ̀mọ̀ aráwọ̀ èèyàn kírúnba kírúnba yóò sì máa lọ sí di bàbá àjẹ̀bú ni òun fẹ́ òun fẹ́ fàyè bàbá àjẹ̀bú jẹ́ òun ọ̀jẹ̀ gbogbo bàbá àjẹ̀bú yẹn ni ọ̀ntara rẹ ni o tara rẹ dànù orí ikú orí tí wọ́n pè ní yẹn fúlù ni jìnà sí sọ́ra fún tẹ́tẹ́ ni ọlọ́wọ́n bá ìlẹ́jọ́ náà yọ sọ́ra gbogbo àwọn ìsinmi wọn gbogbo àwọn ọ̀nà tí ẹlòmíì lọ fẹ́ ilé ilé atẹ́wò kalẹ̀ wọ́n mú nílẹ̀ wọ́n sì tún ságbèrè nílẹ̀ ọlọ́run ọba ìlẹ́sẹ̀ ló fi ọtọ́ bá dàpọ̀ ìyá àmà owó yẹn náà ló fi jẹ òun náà ló fi fi mu òun náà lọ́nà tó ń lò tó ti yàrá yòlò pẹ̀lú rẹ̀ ẹlòmíì ti gbọ́yọ̀ kan kò tó ó tún kówó mi jọ tún kọ́ mi náà ó tún kówó mi jọ kọ́ bọ́ ọba ti fẹ́ kí àbúrò rẹ kó tóbi tó àtìyàlẹ́ níwájú ọlọ́run bẹ́ẹ̀ ni kò ti máa kọ́ kó ti máa ga já sọ́ra bákan náà gbogbo ẹni tó ṣe pé rìbá ni ìjà sọ́ra fọ́nà rìbá ọlọ́run ọba ìlẹ́sẹ̀ ọlọ́ọ̀fẹ́ àdéhùn burúkú tọ́lọ́run ọba ṣe fún àwọn tó ṣe pé wọ́n jẹ́ onírìbá ọ̀dàgbàrà púpọ̀ àkọ́kọ́ àdéhùn ọlọ́run ọba ìlẹ́sẹ̀ ọlọ́run pé wọn ò ní ìdí àti fún òdìdí gẹ́gẹ́ bí ẹni tíṣẹ́ ìtọ́nu ìlú àlìkùnú burúkú tó ti fọwọ́ bá ẹni pé eléyà burú ńlá ni ọlọ́run ọba ìlẹ́sẹ̀ ọlá ó sì ń jẹ́ sámọ̀ yìí pé ẹni bí aláìgbàgbọ́ ni ẹlẹ́sẹ̀ ni ẹ dákun ẹja ṣọ́ra onírìbá àdéhùn tọ́lọ́ tó ṣe fún ni pé tí wọ́n bá kọ̀ tí wọ́n bá jáwọ́ ọlọ́run ni kí wọ́n máa retí ìgbóguntì látọ̀dọ̀ ọlọ́run àti ìjíṣẹ́ rẹ̀ ìrètí ìgbóguntì lọ́dọ̀ ọlọ́run àti ìjíṣẹ́ rẹ̀ ẹja nínà sí ìbá káwọn sọ pé àá gbogbo èmi ò ní fún yàn lóyìn ní gbówó mi lọ síbi kan àti pẹ̀lú ọ̀nà tó ṣe pé yóò béèrè wọlé fún mi kí n bá ti yáàyàn ní ẹgbẹ̀rún kan àti kí n gbẹgbẹ̀rún kan àtààbọ̀ lọ́wọ́ rẹ̀ subhanallah tó fi dórí wípé àwọn èèyàn sì rí pé ẹni èèyàn bẹ ní ọsibítù tó fẹ́ sọpẹ́ṣàn báyìí yóò ní à lọ́wọ́ fi bàbá rẹ̀ àbí ààrẹ sílẹ̀ kó kú ní sọ́sibítù ó ní ẹ̀mọ́ dúpẹ́ kó rẹ́ni tí ọ̀yọ́ lélẹ̀ tí bá pọ̀ sí bá ní ìyọ́ngbà tó dọ́dọ̀ mi gan ọmọ dúpẹ́ ah a'udhu billah ọlọ́run ní jẹ́ kóhun ọlọ ṣe kóhun olè gba rìbá ah ìwọ lọ́mọ nígbà bàbá ẹ bá fún tí nira bá pọ̀ ọ̀padà wá ànàmọ́ ẹ dákun ẹja sọ́ra pé léyìí eléyìí ọba mú kò kò gbé tó nínú òfin ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́gbẹ̀ọ́lá ẹja sọ́ra mú ti sí yẹn ọ̀nà halal òun náà ní kí ẹjẹ kágbà gbogbo àwọn ọ̀nà abúlé èèyàn gbà níbi gbówó jọ ọ̀ǹtọ́ kí ni ìdàpọ̀ ẹja sọ́ra. bá a ti ń sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí pé èèyàn gbọ́nà tí ọ̀dà gbówó jọ kò tún gbọ́dọ̀ náwó yẹn sí gbogbo àwọn ọ̀nà abúlé yẹn. ẹlòmíì kò náwó fúyàwó kò náwó fọmọ nulẹ̀ ọwọ́ á ní ẹni tí ó sùn náà ń ara kásì kí ni o kásì náwó wa tí ọ̀nà tó ti kọjá ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ̀ ọlá tó ń fẹ́ gbogbo àti ajẹ́ mùsùlùmí. ẹ̀jẹ̀ mọ̀ fáwọn èèyàn kan bẹ nínú nínú wa tó ti fẹ́ ìfẹ́ nínú wọn ibi tó bá pè wọ́n lọ àti yòròyòrò àtún abẹ́ wọn àti tọwọ́ wọn ibi tó bá pè wọ́n lọ náà ni wọ́n ti ń gbà tí wọ́n fi kówó jọ bákan náà ibi tó bá ti pè wọ́n sí òun náà ni wọ́n náwó wọn sí ìbá àti ẹni tó ẹgbẹ́ ibi tí wọ́n ti kọjá tàbí ibi tí wọ́n nà sí kó níbàámu sí tẹ́lẹ̀ ọlọ́run tàbí kó níbàámu sí tó nà ní sùtọ́lá tàbí kó tiẹ̀ yapa rẹ̀ wọ́n sá làwọn tá nà náà ni àwọn wọ̀nyí wọ́n máa jẹ owó àwọn èèyàn lọ́nà ìtọ́ pẹ̀lú rọ́ pẹ̀lú ìṣèjàmbá ìwà jàmbá fún wa wọ́n máa ṣe bẹ́ẹ̀ àwọn wọ̀nyí wọ̀nyí ti àtàjẹ wọ́n èsì àtàjẹ́ níbi kíkówó ọjọ́ wọn wọn ò ní wo pé kí n sọ́nà wọn bá fẹ́ wọn ò sì ní wo mímọ́ ibi owó pé owó tọ́ mọ́ ọ̀nà tọ́ mọ́ ọ̀nà tọ́ dáa ìlọ́tọ̀ ńlọ́yẹ lọ́yà káwọn ọgbà láti fi kó owó jọ. àwọn wọ̀nyí tí wọ́n bá ń fi òsùn ọlọ́dọ̀ àwọn ènìyàn tí wọ́n lọ wọn òsùn ọlọ́dọ̀ àwọn èèyàn wọ́n wọ òṣùwọ̀n tí ó pé pérépéré táwọn bá fẹ́ wọn fáwọn ènìyàn wọ́n máa fi jàǹbá fáwọn èèyàn níbi òṣùwọ̀n gbogbo àti àjẹ́ mùsùlùmí ẹjẹ́ àlọ́mọ yìí pé ṣé ń bẹ nínú àwọn tó ti fún wọn ṣe káràkátà tẹ́ni tó ṣe pé yóò ṣe àfihàn ọjà rẹ̀ tó fẹ́ tà ní orí ìṣesí tó ga jù nínú dáadáa ẹ máa lérò pé á ah, ìṣesí ìmọ̀ da ọjà tẹ́ni ìmọ̀ fẹ́ tà fún wa ẹ̀jà náà máa wúlò ọmọ ìyá yìí púpọ̀ o ṣùgbọ́n o nínú nínú ọjà yẹn ọ̀dà kò wúlò láì yóò gbé tó dára yóò gbé sókè èyí ọ̀dà lọ́wọ́ àgbè sílẹ̀ láti fi ta àwọn ènìyàn jẹ eléyìí jàǹbá eléyìí òfin ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́jọ́lá ó ti tàbó kéèyàn ṣe jàǹbá kódà ẹni yóò tó bá ṣe jàǹbá kò sí lára àlèkó mà nẹ́lùwà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam òjijì ọlọ́sọ̀lọ́ máa ṣẹlẹ̀ ń kọ́pá bọ́tẹ̀ kó lára rẹ̀ níbẹ̀ orí fáwọn sí lára wa. ìtọ́fà tí àlẹ́ sọ̀rọ̀ bá sọ́dọ̀ sí ibi sọ bẹ́ẹ̀ òun náà ní kí sọ̀rọ̀ nínú ètò ìṣesí rẹ̀ gẹ́gẹ́ bí adarí àwọn mùsùlùmí ànábì àmọ́ wọ ọjà lọ yóò máa wọ ọjà lọ tọ́ba ti ọjà yóò máa wọ ọjà ọjà táwọn èèyàn ọjà tó dáa ni àbí ọ̀dà àbí èsì tọ́nà tó tún gbà tọ́ ni wọ́n bá a tàbí kéèké bẹ́ẹ̀ ànábì sọ́lá níbi títí ń tẹ́lẹ̀ oúnjẹ olóúnjẹ kan fanáàlà tìyẹ́dùhù Balala, ọwọ́ ànábì sọ́lọ́m nígbà tó fà jáde ọwọ́ yẹn tutù ni ànábì ni màá hádà yàtọ̀ ìbùsọ̀ ẹ̀ bàbá olóúnjẹ ìwọlé lẹ́yìn bàbá olóúnjẹ là ànábì pé kò péye olóúnjẹ o torí fáwọn ọkùnrin ni wọ́n ń ta jẹ láwùjọ tí wọ́n ń kọ́ àwọn obìnrin ni ó dà wọ́n tún ṣe tọkọtaya wọn tún dé ọkùnrin ní sáńjẹ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn àwọn ọmọ ìyàwó tí wọn lọ sí Saudiya tí wọn bá dé ẹgbẹ́ ìlọ wọn pé níbi tó ti fẹ́ ra ráìsì jẹ tọkùnrin lọ́ta ráìsì fún àbóbìnrin níbi tó ti fẹ́ ra odidi adìẹ tí wọ́n ti yan tọkùnrin lọ́ta fún àbóbìnrin gbogbo àwọn nǹkan ẹgbẹ́ máta èèlò gbogbo ẹ̀ kó dàbẹ̀ ilé Sudan ẹ̀rí fáwọn obìnrin àwọn obìnrin fáwọn wọn ti gbogbo eléyìí àwọn ọkùnrin iṣẹ́ tí wọ́n nìyẹn adéṣù sọ́nà ní kéèrè bàbá olóúnjẹ kí ló dé kí ló fẹ́ eléyìí ó ní àtọ̀ ya Rasulullah àtọ̀ abátihùn sàmáà onye ní òṣìṣẹ́ ọrụ sọ́mà lọ́kọ́ lù ú òjò si sí i àdébí sọ́lọ́ la àṣọlẹ̀ ni awàlà àjà àjàwú ọkọ̀tọ̀ à èyí tó tutù yìí kí tí ò jẹ́ kó ń gbé sókè ó lọ bá gbé sókè tí èyí tó gbẹ́ ó ṣe kí ni òkú wà sálẹ̀ àdébí sọ̀tọ́lá wa sọ pé ẹni tó bá jàmbá wa kò sí lára wa gbogbo ata jẹ́ mùsùlùmí ìjà mọ̀ pé jàmbá ọba níbẹ̀ nínú àwọn ọmọ ẹ̀dẹ́ yẹn tí wọ́n jẹ́ oníkàràkátà láàrin ara wọn wọ́n máa parọ́ fúnra ara wọn wọ́n máa parọ́ níbi iye tí wọ́n ra ọjà ẹlòmíì ni máa sọ pé mo rà á iye báyìí iye báyìí ni wọ́n fi ilẹ̀ fún mi nígbà tí mo lọ rà lọ́jà tí wọ́n á lọ lérò pé tèmi náà wá tà á bí n bá sáti ẹ̀ wá segin bí n bá jèrè púpọ̀ bó sowó lílọ bíbọ̀ tèmi náà ó yẹ tèmi náà ò lè rí lára rẹ̀ ó sì jẹ́ pé pẹ̀lú eléyìí wọ́n parọ́ ni kódà ẹlòmíì ọba débi wípé yóò tún máa fi ọlọ́wọ́n ọba lórí pé wàllọ́ ojú ẹlẹ́dàá rẹ pé wàllọ́ àti ibà ìmọ̀ra tó sì jẹ́ pé irọ́ ní ipa lórí ìtọ́sọ fún òun ra yìí subhanallah tẹ́ẹ̀bá ní ọjà gbé pọ́ọ̀tẹ̀ jáde gbé rìsíìtì jáde kò ní lè gbé rìsíìtì jáde pé gbogbo ọjà àwọn ọjà pọ̀ tààrà wọ́n kàn kábúlẹ́tì gbogbo ẹ̀ ni wọ́n máa kọ́lé ọkọ̀ náà kódà iye bísíìsì àti dọ́sìn tọ́bára iye páàkì tọ́bára wọ́n kọ orúkọ nǹkan yẹn wọ́n á sọ pé iye páàkì báyìí so wọ́n sọ iye páàkì ẹyọ kan wọ́n multiply rẹ̀ wọ́n sọ iye títọ́ta rẹ̀ tó jẹ́ wájú kó tó di pé wọ́n kọ gbogbo iye tí owó jẹ́ lápapọ̀ ẹ̀já sọ̀rọ̀ àwọn pàápàá jùlọ ẹni tí ń fi ìbúra ta ọjà irú wọn bẹ́ẹ̀ wọn ò ní ràánú ọlọ́run ọlọ́run ò ní bá wọn sọ̀rọ̀ láti yàmà ọlọ́run ò ní pọ̀ wọn mọ́ ìyẹn lẹ́tẹ̀lé ló sì máa jẹ tiwọn ìyá mẹ́rin ọlọ́run pèsè kalẹ̀ fún wọn ọlọ́run ò ní bá wọn sọ̀rọ̀ kò ní gbàánú wò wọn kò ní pọ̀ wọn mọ́ ó sì tún ṣe kí ni o wọn ò yí ìyá ẹlẹ́tẹ̀lé o gbàtà níbi ká ara kọ̀kọ́ ó ní alimọ́sùkìlù ọkà ẹni ọkùnrin sásọ rẹ̀ tayọ kókó tẹ̀ tòkòtò rẹ tayọ kókósẹ̀ àlẹbí níyà mẹ́rin yọ jẹ wọn lọ́dọ̀ Ọlọ́run ọba ìrètí ọdá lórí ẹwọ tó ṣe pé fúnra rẹ lọlọ fowó ra sọ wọn wá bọ ọ̀rọ̀ àtọ rẹ tí ń ta tí ń lọkàn ìsàlẹ̀ ẹlẹ ọyà ṣọ́ra fún títí yẹn lókè kókósẹ̀ òun náà ni múra ọkùnrin mùsùlùmí parí ṣọ́ra fún ìsàlẹ̀ kókósẹ̀ èèwọ̀ ni ẹlẹ́ẹ̀kejì alẹ́sọ̀tẹ́lẹ̀ ó ní alimẹ́nà onírèkú ìyà mẹ́rin yọ jẹ wọn tó bá di àlùkìyàmà bákan náà tí ẹni kọ́ sọ pé tọ́ èmi ń tèmi iye tèmi fẹ́ ta tèmi iye tí ń ta ọjà tèmi lè léyìí ẹ̀wọ́n mà níye báyìí wọ́n ń ta ah, lọ́ọ̀rọ̀ àti tó ti gbé ọ. lábẹ́ bíbà yìí òṣìṣì yàtọ̀ pé a máa sọ pé lágbájá súnmọ́ ni tó wá sọ kí n wá lọ rajà nìkan kí n má gba ọ̀dọ́ rẹ lọ kò ní nìkan ọ̀gbọ̀dọ̀ ọ̀gbọ̀dọ̀ ẹ lọ ibi sọ́jà bá ti pé èèyàn èèyàn ti kílè òfin kí rajà kódà mùsùlùmù lélẹ́yìn èyí káàkiri ni ọjà káàkiri yẹn wá fún rọjú ó dáa ju tẹ́lẹ̀ ìlọ ṣe sọ pé bí wọ́n ṣe ń tà ní o torí àyíká àmọ́ kọ́mọ́lì ni pé mo lọ rà bò mí tó máa sọ pé àwọn ìyá wa àwa gan la àti kíni o la patronize ara wa àbára wa rajà ṣé bẹ́ẹ̀ ni àbí báwo láti nítọ̀ òun ò lè ta bó ti rí òun ó sì àgbà ó sì àgbà tí wọ́n ti tà lórí orí nìdí tó kiri báyìí tòtòrí èmi ò tó fi hàn ẹlòmíì náà pẹ̀tọ̀ níbi báyìí wọ́n ta ni wọ́n ta ní ibẹ̀ sẹ́mọ̀ pé fúnra rẹ̀ tó ibi tá a ti ń rajà bóyá yàtọ̀ ọ̀tọ̀ ni sẹ́mọ̀ pé bó ṣe ní náà nìyẹn nígbà ọdún ìtúnu àwẹ̀ one one thousand one one kọlọ̀ one one thousand one one kọlọ̀ àwọn èèyàn ti wọ́n ti gbẹ síbẹ̀ wọ́n rà kódà ní ti iléyà ìmọ̀rò pé ṣé sọ̀tẹ̀ yìí gan ó tún wà nínú iléyà yìí ta ni ó rí dẹ́kun tí ò ní sekí ni o tí ò ní bọ́ bẹ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n darí wá lù nígbà tí irú ọ̀rọ̀ èdè ti gbọ́ wọn a a lè lé wọn kí la fẹ́ lé wọn sí sẹ́yìn ọ̀tarú ẹ̀ ni àwọn tarú èló lẹ́yìn ìta one five sẹ́yìn náà ò lè máa ta wọ́n one thousand onídìí ká ní wọn sẹ́yìn náà bá ti ń ta wọ́n one thousand wọ́n ó fi wọ́n lẹ̀ wọ́n wà sọ́dọ̀ ìjẹ́ jẹ́ ọmọ àlù kódà sẹ́yìn bá ti ẹ̀tún fẹ́ẹ́ síra rẹ̀ yẹn máa tàlé sọ́ndẹ̀ ẹ̀ẹ́dì báwọn ní one thousand yóò lé kí ni o wọn ò ní ta subhanallah sẹ́yìn ọba mọ bí wọ́n ti ń kó èyí náà ẹ lọ síbi tí wọ́n ti ń kó tí wọ́n fi ráàyè ta ní ìròyìn yẹn dákọ̀ ẹja ń fọra fún eléyìí kọ́mọ̀tẹ̀ pé torí ipa afẹ́ kó ọ̀rọ̀ jọ owó jọ èrè tọ́pọ̀ afẹ́ kó jọ lórí ọjà kan ìwé ẹni báyìí sọ́ba ti bẹ́ẹ̀ níṣẹ́ ni ìbùkún àlùbáríkà ti gbẹnu ọjà rẹ̀ ọlọ́run ọba ìlẹ́jọ́ lá níṣẹ́ ni yóò pọn yọ nínú rẹ̀ tọ́ba ti ń jẹ ní jẹ́ ń bẹ̀ ọ jẹ́ ní ti ìbàjẹ́ lọ́nà táwọn òṣìṣẹ́ bá ṣiṣẹ́ ìṣèlú kò ní fún wọn ní owó wọn owó ọ̀yà wọn kò ní fún wọn gbogbo àwọn tí a ní àwọn ọmọ ọ̀dọ̀ tí wọ́n bẹ lábẹ́ ìkápá tó ń bá ṣiṣẹ́ tó ń gbowó wọn ẹ̀dá kò sásìkò tó ń gbowó wọn bá ti tó ẹ̀dá kan ẹ̀dá gbìyànjú ká wá owó fún wọn a tún fi ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá gbogbo akọ́lọ́run kó sí rọrùn fún wa pàápàá jùlọ ni ojú omi ò ṣe mímu tí wọ́n sì ti máa wòkè wólẹ̀ wípé àtikú àwọn ìlú súnmọ́ tó ti báyìí tá à ń wọ̀ tó tá à ń wò sí nípa pé bò láti ro wọn ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá yóò bò wá láti rí ẹjẹ́ àgbìyànjú ká san owó àwọn tó ti fún wọn já àwọn òṣìṣẹ́ wọn bẹ ní abẹ́ ìkápá wa òfin ẹ̀sìn ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ó ń ṣe wá lójú kòkòrò ó ti pa ọ́ láti gbé àgbọ̀dọ̀ lọ́wọ́ wọn àgbọ̀dọ̀ lọ́lára pàápàá jùlọ nígbà tó lọ́wọ́ ọba ìdíkẹ́ lọ́ba ti fún wa ní agbára láti pé ká san owó wọn àlejò wa Muhammad sallallahu alaihi wasallam ló jẹ́ kó yára pé àwọn tí wọ́n bá wa tẹ́ ẹjá fún wọn ní owó wọn ẹjá fún wọn lọ́yà wọn síwájú kó ògùn ara wọn tó tó gbé níbi báyìí náà a tún rọ àwọn ìjọba wa kọ́lọ́wọ́n ọba ìdíkẹ́ lọ́ba bá fún wọn lọ́wọ́ kọ́ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ àti dáadáa rẹ̀ wọ́n tún bá wa kojú lánàá wo àwọn tí wọ́n jẹ́ àwọn òṣìṣẹ́ láwọn olùkọ́ àtàwọn òṣìṣẹ́ ìjọba míì tó ṣe yí pé àìrí owó oṣù gbà ó ti jẹ́ nǹkan tó dágbèsè wọ̀ wọ́n lọ́rùn lọ́pọ̀lọpọ̀ ìbẹ́ nínú àwọn òṣìṣẹ́ wa tó ti pọ́n bá wá ti sẹ́yìn láàrin tó ti pé n tó lé ní owó oṣù márùndínlọ́gbọ̀n òun náà ní bẹ ní sábà ìfún òsì ìgbà lọ́dọ̀ ìjọba tá mọ̀ sí twenty five months ó sì ń bẹ lónìí tá a wà ń bẹ tó ti pé àwọn tó jẹ́ pé mẹ́tàdínlógún òun náà ni wọ́n jẹ wọ́n ń bẹ ń dẹ̀dùn ní iná àbí ọlọ́run ọba ìlẹ́fẹ́ ọlápọ̀lọ́run dákun kọ́ bá wa kún wọn lọ́wọ́ kó jẹ́ kó lè rí owó náà gbogbo ọ̀nà tọ́lọ́run ọba ìlẹ́fẹ́ ọlápìlà kalẹ̀ lọ́nà dáadáa tẹ́ ẹ ń rówó yìí ẹ̀yà tètè mójú táwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ti tẹ́ lábẹ́ ìkápá wa torí àdúrà wọn ó ṣe pàtàkì fọ́dọ̀ wa gbogbo àwọn náà sáájẹ́ ni tí wọ́n jẹ lówó ìgbì ọ̀rẹ́ ni tó jẹ wá lówó ìgbì kọ́lọ́ yẹ láti kò táwa yìí àdúrà ní ká bẹ lọ́n pé kọ́lọ́ bá wa rọ̀ wọ́n lọ́rọ̀ kó jẹ gun olè san tí bá ń bẹ lọ́wọ́ wọn kọ́lọ́ kó fi ìfẹ́ wa sí wọn lọ́kàn kó sì fi bẹ̀rù ara rẹ̀ sí wọn lọ́kàn mo lè rántí àlùkìyàmọ̀ fún olè ṣe ni o mo lè san owó wa tọ́ bá sọ pé kọ́ bàjẹ́ fún tó o ṣépè fún ẹ tọ́ bàjẹ́ òní rántí sanwó tọba ní kálámọ rí ọdọ àrí fún tọba dàrú kò lè rántí san owó kankan ṣùgbọ́n ká pẹ́ lọ́n pé kọ́lọ́n kó fún wọn lọ́wọ́ lórí àtìkè fún olè sàn yìí eléyìí ó ṣe pàtàkì pé ní àtẹnìkọ̀ ká ẹ jẹ́ ká wòye sàgbégbè ànẹ́bí sọ́lá rẹ̀ sọ́lá ó sì ní ìmọ̀ ọlọ́ra san gbèsè ọlọ́rọ̀ ẹni tó di lówó tó jẹ ni owó àti ńlọ́ra láti san ànẹ́bí lábò sí o bẹ́ẹ̀ sì ni ànẹ́bí sọ́lá ti ní ká páyà àdúrà tàbí pè sí ẹni tá a sàbòsí fún ìgbésọ́ bá sẹ́kù sí gàgá láàrin rẹ̀ sáàrin ọlọ́run ọba ìlẹ̀jọ́ la bẹ́ẹ̀ náà ní túnbẹ nínú àwọn tó ti fún àwa tá a jẹ́ òṣìṣẹ́ tá a bá wọn yẹn ṣiṣẹ́ sẹ́gbẹ́ iṣẹ́ tí wọ́n gbé fún ata aláàbá wọn ṣe ìṣe láàdí pé ojúṣe àti ìwọ̀ tó yẹ ká wọn ṣe ìṣí wọn ní káṣí àní ṣe á sì fẹ́ ju owó ìyá wa ní pípé ìbẹ́lú àwọn òṣìṣẹ́ bá ń jọ ṣiṣẹ́ láàrin ara wa ìbẹ́lú àwọn òṣìṣẹ́ náà tá à ń bájọba ṣiṣẹ́ sẹ́gbẹ́ ìgbà tó wà lánàá ọbí iṣẹ́ ìgbà tó wà lápò mẹ́ ọjọ́ tó bá wà lánàá ọjọ́ tí ọba wù wá àní lọ oníkàlùkù wa náà ti fẹ́ gbowó yìí ní pípé ẹ̀já afurasí agbègbè yìí o báwọn ṣe ní lọ́rùn bẹ́ẹ̀ náà ní bẹ́ẹ̀ lọ́rùn fún oníkàlùkù wa ìwọ oníkàlùkù wa ní kẹ́ ẹ̀jẹ̀ ká sọ tí wọn náà bá ti sẹ́ pé tó fẹ́ gbó tó pé nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́rùn rẹ tí wọn náà bá ti sẹ́ pé táwọn náà láwọn ò ní sanwó tiẹ̀ náà nǹkan bẹ lọ́rùn àwọn tó ti gbé wọ́n wà lórí irú ìfísí yẹn àbí ọlọ́wọ́n bá kọ́lọ́n dákun kó ti àánú èmi àtẹnì kọ̀ọ̀kan wa báyìí kí ọlọ́run wòlíì wọn lọ́kùnrin fún ìfúra àni wọ́n fún náwó dáfáàní wọ́n ti yẹ ọkọ̀ bímọ sí ìgbìmọ̀ ìnẹ́lẹ̀ ayé àti òkè. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد عباد الله gbogbo àtàjọ ló sọ̀rọ̀ ìjẹ́ ká báyọ̀ ọlọ́run ọba ìlẹ́jọ́ ọlá ká sì máa ràn kan ọjọ́ àlùkìyàmà ká mọ̀ yìí pé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ wọ́n fẹ́ ká báwọn èèyàn lò pẹ̀lú déédéé ká sì bá wọn lò pẹ̀lú dáadáa táwa náà fẹ́ fún fi bá wa lò dáadáa tó fẹ́ káwọn èèyàn ti sí ọ bẹ́ẹ̀ ni kí wọn náà ti máa ti sáwọn èèyàn bó ṣe fẹ́ káwọn èèyàn ti bá ọ lò bẹ́ẹ̀ náà ni kí wọn náà ti báwọn èèyàn lò bákan náà láti jẹ́ kí gbogbo ọ̀nà táwọn àgbà wá ní tètè wá ká jẹ́ kọjá ọ̀nà tó máa láti máa kójọ bákan náà ó sì jẹ́ ike nínú wa táwọn àna náà kó tún ràn wá lọ́wọ́ lórí títẹ̀lé tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ọ́lá kó lè bá a jẹ́ ọ̀rọ̀ rere fún wa tó bá di wájú ọlọ́wọ́n ọba tí tí ọlá rẹ̀ ga jùlọ. èyí tó tọ́ tó yẹ fáwọn àtàjọ mẹ́lẹ́nìyàn òun náà yẹn ká wá ọ̀nà tó dáa láti gbà fífó nípa ọ̀rọ̀ àlùkìyàmà ó ní láti ẹ̀sùn olùkọ́jà máa àlùdí ní ọmọ ìkìyàmà ẹ̀ka yóò kalẹ̀ àlẹ́ àfà ó ní kìkìrì tẹ̀méjì ọmọ ẹ̀dẹ́ nìyẹn kan irú kan kò ní díje títí tí wọ́n fi béèrè àwọn nǹkan mẹ́rin kan lọ́wọ́ rẹ̀ wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ nípa ọjọ́ orí rẹ̀ níbo lọ́sàn sí nípa ọ̀dọ́ rẹ̀ níbo ló kó sí bákan náà wọ́n béèrè lọ méjì ní ga lórí owó ó tún wá bèrè wọ bímọ àǹfàkọ níbo ló tún náà owó yẹn sí wọn bè lọ rẹ bákan náà wọn bè lọ wa àní ẹlẹmi yìí nípa ìmọ̀tọ́lọ̀ ń pè ní àtẹnukọ̀ kan wa kí ni tá a ti nínú rẹ̀ ṣé wò láti dé ẹ jẹ́ àmọ́ ọ̀nà tẹ́lẹ̀ yìí kọjá pé ká gba ọ̀nà tọ́jú àtọ́jọ́ náà hẹ́lẹ́n ká fi kó àwọn dúkìá wa jọ ká sì jẹ́ kó tún wá jẹ́ ìtọ́kariri fún wa láti máa ná lọ síbi nǹkan tó ti pé ọ̀ràn wa lọ́wọ́ láti tẹ̀lé ọlọ́run ọba ìlẹ́sọ̀lá ní nǹkan tó ṣe kóun náà ni ó tó fa àbùkù orí ibú yọ fà wọlé fún yàn yọ wá fi jẹ́ pé tó àlùbáríkà ti ń bẹ nínú dúkìá náà yóò fi di nǹkan tó ṣe pé yọ lọ sí yóò tó wá fi lẹ́tọ̀ọ́ sí ìyà níwájú ọlọ́run bá tí ọlá rẹ̀ gàdúrà àlejò Muhammad sallallahu alayhi wa sallam ó ní ọmọ ẹ̀lẹ́ ènìyàn kan kò ní kúdù kí akàjọ látara haram ọwọ́ alóhùn ṣe sàárà pẹ̀lú rẹ̀ ọlọ́run ọba ìdíje ọlọ́wà bá wá lọ́wọ́ bákan náà kò sì ní wá fi dúkìá haram kalẹ̀ fáwọn èèyàn nígbà tó bá kú tán àyàfi kọjá ikú kọjá èsè ìpapùn nínú náà ìwọ tó ti pé nígbà tó kú nítorí òfin ilẹ̀ fáwọn ọmọ ẹni ilé ọtí ọtí kú bẹ̀ níbi bá ah, o ti gbé ìjà kalẹ̀ tó ṣe yí pé ọjọ́ èsè ìpapùn kalẹ̀ fúnra ara rẹ̀ ìjọ pé ìdè torí ẹ̀já sọ́ra ẹ̀já sọ́ra gbogbo nǹkan tí ọ̀dà ẹ̀ má jà máa lò kọ́ bá ti jẹ́ pé náà ló ti jẹ́ èsè ìpa ìjà àtẹnìkọ̀ọ̀kan wa gbogbo àwọn tí a jọ ọmọ ẹ̀ lẹ́yìn ẹ jẹ́ ká lọ mọ̀ ibi àti pàtìkì rẹ o àtìdé àìlè pa àìlè ti pa àní parẹ́ pẹ̀lú àtìdé ṣùgbọ́n tọ́lọ́ ọba máa ń ṣe ni pé dáadáa ọlọ́run máa ń fi pa àwọn àtìdé máa ń fi parẹ́ bẹ́ẹ̀ sì ni ẹ̀gbin kò lè má ẹ̀gbin alára bó ti wù kó máa bí kò sí pé ẹ̀gbin tá a bá tún rò papọ̀ mẹ́rin ló tún máa jẹ́ ẹ̀gbin tó lágbára jù ní. káṣí lọ́mọ gbárí kí tá wá láyé yìí táǹdà mú táǹkó orogún ó ti wà ní pínpín lọ́dọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ẹni tí ó kó orogún tó rí bẹ ẹni tí ò ní kó orogún tó rí bẹ ẹni tí ó lè tí ọba ń bẹnu wa ẹni tí ó lè tí ò ní bá ẹni bẹ nínú wa ẹni kò sì ní tán láyé ẹni kò ní kú láyé títí sáàrìsì kiri ó fi tán ìjọ sáàrìsì kiri bá tán báyìí òun náà ní títà tó lẹ́tọ̀ọ́ sí wẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sáàrìsì kiri bá ti bẹ ní kọ́ rárá gẹ́gẹ́ bí anabi wa muhammad sallallahu alayhi wa sallam bó ti sọ lábẹ́ bí anabi wa ni pé lọ́ọ̀ tó bá wá rí bẹ́ẹ̀ ẹ gba ọ̀nà tó dáa ẹ fáyọ̀ ọlọ́run ẹ sì gba ọ̀nà tó dáa láti fi wá ìjẹ̀bi mú yín ọlọ́run tí ọ̀la rẹ̀ gàdúrà sọ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam yìí pé ẹ má jẹ owó yín láàrin ara yín pẹ̀lú bàjẹ́ lọ́nà tí ọ̀tọ̀ lọ́nà tí ọ̀dá tẹ́tù wa mọ tara bẹ́ẹ̀ tún gbéra yín lọ sílé ẹjọ́ látara dúkìá ọmọ ìyá yín tẹ̀ ń jẹ nítorí àti jẹ dúkìá ọmọ ìyá yín lọ́nà ìtọ́ sẹ́yìn tí mọ̀ pé kọ̀tọ́kọ̀ yẹ nínú òfin ẹ̀sìn ọlọ́run láti pé ká máa jẹ dúkìá rẹ̀ ní lọ́nà tí ò tọ́ gbogbo àti ajé mùsùlùmí ìpín ọlọ́run ọba ìlú fiọ́lá lélẹ́ yìí bẹ́ẹ̀ sì ni ìkìlọ̀ ní látọ̀dọ̀ anẹ́gbà Muhammad sallallahu alayhi sallam nípa wípé mi àtẹnìkọ̀ kan wa ká sọ́ra fáti máa kó dúkìá jọ lọ́nà haram gbogbo àti ajé ní ti ọwọ́ ẹjọ́ jẹ́ pé nǹkan tí ó bàjẹ́ níbi ìyìn tí wọ́n gbé fún afẹ́ àtúnṣe ẹ má jà á sọ pé ó bàjẹ́ ìyìn tó bàjẹ́ nìkan ni ká sọ fún ọ pé ó bàjẹ́ wọ́n bá iye báyìí wọ́n ṣe lé yìí kódà sẹ́yìn gábà lè lọ́ra wa ebi kémi ọba yẹn jẹ́ kẹ́ fún mi ní owó tẹ́ẹ̀lì mi ẹ jẹ́ àtàkùn ìyàwó pẹ̀lú ara wa torí pé àwọn nǹkan tá à ń ṣe láyé yìí nígbà tẹ́mi bá ti kó lára wa tán ń ta àkójọ ń bẹ̀ ọ́sẹ́kù lẹ́yìn wa ṣùgbọ́n tó bá lọ ọjọ́ náà tí ọ̀dà okù okù wa pọ̀ lọ pẹ̀lú nǹkan tó ti nǹkan yóò tún jẹ́ fún yàn tó bá di àlùkìyàmà àbí àmọ́ subhanahu wa ta'ala kọ́ gbogbo ọ̀nà tá à ń gbà tá a fi ń kó àdìsíkì jọ lọ́nà halal ọ̀nà dàkùn bárakà rẹ̀ ọ̀nà dàkùn jọ pé lórí mú wa o gbogbo ọ̀nà tá à ń gbà tá a fi ń jẹ tá a fi mú lọ́nà halal ọ̀nà dàkùn bá ní fi àlùbáríkà sọ́kọ̀ sí i ọlọ́run dàkùn ìrọ̀rùn ọlọ́run dàkùn sí fún wa nínú rẹ̀ ọ̀dà agbára wọn ọlọ́run lọ́wọ́ rẹ̀ gbogbo ọ̀nà tá à ń gbà tá a fi wá jíjẹ mímu tọ́jọ́ rẹ̀ àárọ̀ tí ìrújú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n lọ́wọ́ bá ìlẹ́sẹ̀ ọlọ́wọ́ fẹ́ abẹ́wọ́ ọlọ́wọ́ bá dàkùn mú ọ̀nà náà kó o fẹ́ fún wa ètò olóore tó wúlò dákun sẹ̀rọ̀ fẹ́mi àtẹnìkan kan wa ọlọ́run dákun gbogbo ọ̀nà tó ń kálukú wa tá àgbàtà fi jẹ́ gbèsè ọlọ́run abẹ́wọ̀ ọlọ́run ọba dákun bá wa sàgbèsè ọrùn wa má jẹ́ akúlẹ̀ ní tíkẹ́tì ń bẹ lọ́rùn wa ọlọ́run dákun má jẹ́ akúlẹ̀ ní tíkẹ́tì ń bẹ lọ́rùn wa má jẹ́ àfi wà àwọn ọmọ ayá wa ọlọ́run dákun má jẹ́ àfi sọ́rùn fún tiwa lẹni tí ronúkúwàdà tiwa lẹni tí jáwọ́ níbi ẹsẹ̀ tó ìrọrùn ìrọrọ ọlọdàkùn tí nígbà tẹsí ọkàn wa orílẹ̀-èdè nàìjíríà ni wọn ọlọdàkùn bá ní ṣàtúnṣe rẹ̀ o ọlọdàkùn bá ní ṣàtúnṣe àlámọ̀rí nàìjíríà ìjọba àpapọ̀ panìkan ọmọ ṣe ọlọ́dàkùn àbíọ́ ìjọba ìbílẹ̀ wa ìjọba ìpínlẹ̀ wa dàkùn panìkan ìjọba náà ṣe ọlọ́dàkùn gbogbo àwa tí wọ́n jẹ́ ń gbèsè ọlọ́dàkùn ò ṣe rọrùn rọra rẹ fún wa gbèsè wa tí wọ́n jẹ wá ọlọ́dàkùn jẹ́ ọyọ ọlọ́nà rọrùn ọlọ́dàkùn jẹ́ ọyọ ọlọ́nà rọrùn ìrọ̀rùn rọ àbí ọlọ́run bá gbọ́dọ̀ kó ṣe fún ìgbàsẹ̀ kọ̀ọ̀kan wa rọ́bàdà àdúrà fìdúnyà hasana wọ́n mi lè hàn ṣọ́ọ̀tì hasana dán wọ́n kìnnà àdàbà náà kó mi ìlà sọ́lá tó kọ́ wáṣíkà fún ọmọ ọ̀gá rẹ̀.